On behalf of the 15th Arena African Football and Iba Gani Abiodun I want to sincerely thank uh, the Yoruba Rescue Fund, uh, the Yoruba in the diaspora, for this uh, wonderful gift. I can assure you that ARE will ensure it, uh, an equitable distribution of the motorcycles all over the length and breadth of Yoruba land. And I can also assure you that it shall be built abẹ́ àṣẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá kẹẹ̀ẹ́dógún ìgbà Gani Abíọ́dún Ìgbàlà ẹ̀ mo fẹ́ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Yorùbá Rescue Fund àwọn Yorùbá tó wà lókè òkun pàápàá jùlọ fún ẹ̀bùn yìí ẹ̀bùn mọ́tòsáìkù tí wọ́n fi ta ẹgbẹ́ Ìlọrẹ Old People's Congress OPC àfi dá yín lójú wípé ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá wọ́n á rí i pé ẹ̀bùn yìí ẹ̀bùn àdùnkè mọ̀tòsáìkù pé wọ́n pe káàkiri gbogbo ilẹ̀ yorùbá iṣẹ́ tẹ̀lé fẹ́ kó ṣe òun ló máa ṣe ní agbára ọlọ́run ọlọ́run àwọn iṣẹ́ àpọ̀ ọ̀ṣẹ́. All right, Shimoni.